الحمد لله الذي أرسل محمدا رحمة للعالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بالإسلام عقيدة وعبادة وأخلاقا ومعاملة والقرآن الكريم هو كتاب الإسلام رسالة من رب السلام ورسالة محمد صلى الله عليه وسلم عامة للناس قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا وقال تعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وقال تعالى تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ونسأل الله عز وجل أن يجعلنا من المسلمين ومسلمين لكتاب الله تعالى ونسأله عز وجل أن يغفر لنا ذنوبنا إنه على ذلك قدير adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọlọ́run ọba tí ọ̀ràn òjísánlá muhammad sallallahu alaihi wasallam kó máa jẹ́ àánú fún gbogbo àgbáńlá ayé ọlọ́run ọba nígbà tó dáyé tán ó wá fẹ́ ṣàánú wa ó wá rán ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kọ́ máa jẹ́ àánú ìtumọ̀ ni pé kọ́ máa kọ́ wa lẹ́kọ̀ọ́ kọ́ máa fi tírà ọlọ́run ọba yé wa kálíbà sórí rẹ̀ àti lọ́run ẹnì kọ̀ọ̀kan wa gbogbo tọ́lọ́run sọ fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa tá à ń dúpẹ́ lérí ẹ̀ kọ́lọ́mọdé ó bàjẹ́ èyí tó ga jù ń bẹ̀ náà ní islam òun lóore kan tọ́lọ́wọ́ máa ń fún yàn tí ò sóore mí lẹ́yìn ẹ̀ mọ́ gbogbo ìtọ́lọ́wọ́ tó wá fún wa nínú àwọn ènì nínú àwọn ọrẹ orí ayé àdúpẹ́ lérí ẹ̀ kọ́lọ́mọ́gbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó bá wọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kò sí ọba tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lẹ́yìn ọlọ́run onìkan là á bẹ̀ onìkan là á pè onìkan la á máa retí oore lọ́dọ̀ ẹ̀ onìkan lọ́ba tí ọlẹ́tọ̀ sí ìjọsìn wa nítorí pé onìkan ló dá wa nítorí pé onìkan ní ń tọ́jú wa nítorí pé onìkan náà ni olùkápá wa a lè sin kan mí lẹ́yìn ọlọ́run àwọn jẹ́rìí pé anábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ibadallah ẹ̀yìn ẹrú sin ọlọ́run umumiyatu risalati muhammadin sallallahu alaihi wasallam láfẹ́ fi bá ní sọ̀rọ̀ lẹ́ni ìránṣẹ́ tí ọlọ́run bá rán ànábì sí gbogbo ayé gbogbo ẹni bá ti wà nílé ayé tó jẹ́ èèyàn àbójáde jẹ̀nu ọlọ́run gbé ànábì dìde láti wá jíṣẹ́ fún ṣẹ́rí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọba tó rán ànábì yìí sí àlìjànú àtọ́mọ èèyàn nítorí kálíbà sóríire láyé ń bí àtijọ́ alkiyama orí burúkú kọlọ́mọjọ jẹ́ta ní kọ̀ọ̀kan wa ọlọ́ agbára ọlọ́wọ́n bá wa iṣẹ́ tọ́lọ́wọ́n fẹ́ràn anábì náà alukur'an ilkarim yóò wá dákẹ́ ní kọ̀ọ̀kan wa kálí bẹ̀rù ọlọ́wọ́n kálí di ẹ̀sìn yìí ẹ̀sìn islam ẹjẹ́ àlọ́ lè dì máa sọ fáwọn ọmọ wa àtàwọn ọmọ ọmọ wa ibi kò sẹ́sìn kankan tọ́lọ́wọ́n bá aláàyọ́nú sí lérílẹ̀ ọlọ́run lẹ́yìn islam nìkan kádì imú ní ti gbàgbọ́ ìtẹ̀sìn bá ní agbàgbọ́ ní ká gbàgbọ́ òun náà lọ gbogbo tó kù lẹ́yìn ọlọ́run ìtọ́lọ́run dání allahu alikhaliku báyìí alikhaliki ọlọ́run bá dúró lọ́tọ̀ gbogbo tó kù lẹ́yìn ọlọ́run ó dúró lọ́tọ̀ ọlọ́run bá ní ó jẹ́ adẹ́dá gbogbo tó kù yóò máa jẹ́ tí wọ́n dá òwòrọ́síkú ọ̀gẹ́rùhù mọ̀dísókù gbogbo tí ọlọ́run bá dá pátá wọ́n ń fún wọn ni ẹni tí ń fún gbogbo wọn lọ́lọ́run ọlọ́run nìkan ní fún yàn gbogbo tọ́lọ́run dáhùn ò lè fún yàn ní kankan eléyìí ni ìgbàgbọ́ tó gbádùn fẹ́ni tó bá gbádùn mi bá ń gba nǹkan mi gbọ́ lẹ́yìn eléyìí èèyàn gbádùn mọ́ káàdì ìsìláàmù mú pẹ̀lú àwọn ìjọsìn bẹ́ẹ̀ bá nàbì ṣe lálẹ̀ ká sì di islam mú pẹ̀lú àwọn ìwà dáadáa ìwà mùsùlùmí láyọ̀ kọ́ dáa jù kan a bí ṣe máa ń ṣe ni ẹ ẹ mọ̀ pé mùsùlùmí ni ẹnì kọ̀ọ̀kan wa ìwà táwù tí wọ́n fi máa ń pé ṣé mùsùlùmí sì ni wọ́n náà kọ́ lọ́mọdé ẹnì kọ̀ọ̀kan wò rú ẹ̀ ọlọ́mọṣẹ́ tún wá sí bí a kù sí ọlọ́ agbára ọlọ́run ọba wa alukur'an ẹ wàá rí lẹ́tà tọ́lọ́run ọba aláàfin rán nàbí muhammad sallallahu alayhi wa sallam òun náà ni alukur'an huwa kitabullah risalatu min rabbil alamin lẹ́tà ọlọ́run tọ́lọ́run kọ sí wa ó wá gbélé ànábì lọ́wọ́ pé kó kà fún wa ẹni tí wọ́n ní kó kà fún wa yìí ó wá màlàyé sí ó màlàyé sí kò sí nǹkan kan tọ́lọ́run bá aláà ní kó sọ fún wa tí ó ṣàlàyé ẹ̀ àlàyé ẹ̀ ni wọ́n pè ní sunna as-sunnatu bayanun lil qur'an èyàn lè gbọ́ alukur'an yìí àfi kéèyàn máa gba àlàyé rẹ̀ lọ́dọ̀ ànábì àlàyé ẹ̀ ní súnà tó jẹ́ gbogbo ntọ́lọ̀ bá ní á ṣe àárẹ̀ àwọn àkọọ́lẹ̀ kan nínú Quran àárẹ̀ àwọn àkọọ́lẹ̀ kan nínú hadisi gbogbo ntọ́lọ̀ bá ní á ṣe sẹ́dẹ̀ tó wà nínú hadisi ò ní takun tó wà nínú Quran yóò máa ṣàlàyé tó wà nínú Quran ọlọ́run ọba yìí ọba alálàáfíà ni Islam ẹ̀sìn àlàáfíà ni alukur'an tírà àlàáfíà ni anabi tọ́lọ́run fi rán anabi alálàáfíà ni ọlọ́run ọba tó fi rán wọn náà ọba alálàáfíà ni ṣe wá rí mẹ́sẹ̀gì anabi sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀dá ọlọ́run ni ọlọ́run ọba Allah ló sọ fún anabi ká anabi ò jíṣẹ́ fún àti yahudi àti nasara àti mushiriki àti mulehidi èyí tí ń pèrè ní kìrìsìtẹ́hùn àbí tí ń pèrè ní yahudi àbí èyí tí ń pèrè ní ẹlẹ́bọ àbí èyí tí ń pèrè ní kọ̀lẹ́sìn nínú àwọn ọmọ èèyàn àtàlìjànú gbogbo wọn pátá ká ní gbogbo wa pátá àtàwọn táwọn wá mọ́ṣáláṣí àtàwọn tí wọ́n wá ọlọ́run gbé ànábì dìde fún gbogbo wa kò sẹ́ni tọ́lọ́run rán ànábì sí gbogbo ẹni ọba ti kullu ma jaa ba'da bi'thati rasulillahi sallallahu alaihi wasallam fawa ummatu muhammadin sallallahu alaihi wasallam ẹni bá ti dé lẹ́yìn ìgbà tí ànábì lẹ́yìn ìgbà tí wọ́n gbé ànábì dìde lójíṣẹ́ òun náà ní ìjọ ànábì àwa pín sí méjì ummatu da'wa wa ummatu ijaba àwọn nǹkan wọ́n gbọ́ àwọn ọgbà àwọn nǹkan gbọ́ àwọn gbà nínú àwọn tó gbà ìlà wa àdáwò tí báyàn téèyàn fi nígbà má kọ́lọ́mọdé ọ̀sẹ̀ lẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan wa ibadallah ẹ̀yin arúsìn ọlọ́run ọba wa ọlọ́run ọba aláàjọ yọ anáàlú kuraani pé anabi muhammad sallallahu alaihi wa sallam tóun rán sí gbogbo ayé yẹn nítorí kóun lè bá a sànú wọn ni ẹnìkan ò sì gbọ́dọ̀ yẹsẹ̀ kúrò lérí ẹ̀sìn yẹn ẹni bá yẹsẹ̀ kúrò lérí ẹ̀sìn yẹn yọ dààmú láyé yọ wà lólè wọ náà lọ́rùn ọlọ́run bá ní kúl eré anabi sọ fún gbogbo ayé ya ayuwa nas mo pe gbogbo ẹ̀yàn mẹ́yàn inni rasulillahi ilaykum jami'a èmi lòjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run rán sí gbogbo yín pátá gbogbo rẹ̀ yàn àwọn tán lọ sọ́ọ̀sì ara àwọn náà wà ń bẹ̀ àwọn tán láwọn tún lẹ́sìn tán ń ṣe ìbọ̀rìṣà àwọn náà wà ń bẹ̀ àwọn tí ò lọ́bi kankan àwọn náà wà ń bẹ̀ àwọn táwọn amásíláṣí àwọn náà wà ń bẹ̀ ọlọ́run ní yá ayuwa nas rí anabi sọ pé mo pè yán mèèyàn inni rasulullahi ilaykum jami'a gbogbo yí pátá lọ́lọ́run anabi sí kí lọ́lọ́run fi rán anabi al-islam lọ́mọdé ò sí ní gbẹ̀sìn mi islam lọ́lọ́run ọba ní kọ́ máa ṣe anabi lọ́lọ́run sì rán sí tọba lọ jẹ́ mùsùlùmí tọmọ rẹ wá ń ṣẹ̀sìn mi àbọ̀mọ́ ọmọ rẹ tọwọ́ yanú lẹ̀ ò ti dáràn ò ti dáràn o ti dáná bọ̀rọ̀ ẹ lọ́rùn torí ànábì tí wọ́n ń tẹ̀lé yẹn ànábì yẹn náà wọ́n rán sí ọmọ rẹ tí ò sí islam àbọ̀mọ rẹ tí ń sí islam oníyọ̀bọ̀kẹ́ tí ò sí dáadáa ọlọ́run ni wọ́n máa arsalnaka illa kaffatan linnas ọlọ́run bá ní ìrẹ́ ànábì àrùn ṣe bí ìbá jẹ́ pé àrùn sí gbogbo ẹ̀dá èèyàn pátápátá káfà bashiran máa sọ̀rọ̀ dùnú fún wọn bí wọ́n bá kírun tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ tí wọ́n gbà àwẹ̀ tí wọ́n ṣeré wọ́n wà lìjánà wọ́n gbádùn ilé ayé wọn gan nítumà wọ́n nà fi ń rọ máa sì kìlọ̀ fún wọn ipe tí wọ́n bá ní imán tí wọ́n gbàgbọ́ tí wọ́n ń ṣe ọlọ́run máa kìlọ̀ fún wọn pé ayé wọn ní lójútùú wọ́n tún wá lọ lè wọná lọ́rùn iṣẹ́ tá nàbí gbé kalẹ̀ nu gbogbo fi wà lìjánà ó sì máa ń sọ yìí fi wọ iná O ní mú ẹyọ kanu méjèèjì ẹ wà lè jánà ẹ wà lè jánà ọlọ́wọ́n yọ́nú sí yín ọ̀dà bẹ́ẹ̀ wọ́n wà lè jánà tó bá ti sẹ́rí lẹ́yìn náà lọ́wọ́ máa kìlọ̀ fún wọn yí pé ẹ má ṣe léyìí ẹ má ṣe léyìí ẹ má ṣe léyìí ẹ má ṣe léyìí ni máa nira fún wa tabara àwọn èèyàn sọ fún wa pé ọlọ́run ní eléyìí ọ̀dà eléyìí ọ̀dà wọ́n wá dájú sọ pé sóhun ń pèrè lẹ́nu ọlọ́run àwọn àlùfáà àti gbogbo adájẹ́ mùsùlùmí lọ́lọ́run mú jáde ká máa kìlọ̀ fáwọn èèyàn ká máa pàṣẹ dáadáa ká máa kọ́ntì ọ̀dà ọlọ́run bá ní tabaraka alladhi nazzala al-furqana ala abdi ọlọ́run bá ní títóbi fẹ́mi ọlọ́run èmi kan gbéra mo gbéra mi tóbi ọlọ́run ní tabaraka ọlọ́run ní mo gbéra mi tóbi ọba tó tóbi tó jẹ́ pé nazzala al-furqan ó wá sọ al-Qur'ani kalẹ̀ ala abdihi ó sọ fún ẹrú ẹ̀ tálẹ́rú rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi sọlọ́hún gbogbo ń tọ́lọ̀ mọ̀ ń ṣe kò sí ìta ànábì lè ṣe ń bẹ̀ torí pé ọlọ́run bá ń fi òbòdíyà ìdí ẹrú ànábì ọlọ́run fi hàn yí pé aṣọ kalẹ̀ lérí ẹrú wa mọ̀ pé ànábì kan ràn ọ́ lọ́wọ́ ọlọ́run wọlé ànábì ọ̀rọ̀ burúkú ni kéèyàn máa ṣàdúrà gbóni ọlọ́run wọlé ànábì ọ̀rọ̀ burúkú ni sọ́jà nílẹ̀ nítorí pé ọlọ́run ni ẹrú ni ẹrú wa ni o lè sọ pé ọlọ́run wọlé àfẹ́ mi ti mu nísà ànábì torí pé ìbáàdà nìyẹn ọlọ́run ọlá títẹ̀lé ànábì tí ń tẹ̀lé ànábì torí pé ìbáàdà ni alẹ́ fi ìbáàdà tọrọ ẹ̀yọ́ máa ya Allah subhanahu wa ta'ala ó wá ní ànábì tá a sọ Qur'an kalẹ̀ fún liyakuna lil alamina lil alamina nadhira kó lè bá a jẹ́ olè kìlọ̀ fún gbogbo àgbáláyé gbogbo àgbáláyé gbogbo àgbáláyé kò síbi kankan tọ́lọ́wọ́n ọba Allah tó fi ilẹ̀ lérílẹ̀ ayé tọ́mi èèyàn wà ń bẹ àbálìjànú tọ́lọ́wọ́n ọba Allah tí ò ń rán ànábì sí wọn. ànábì sallallahu alayhi wa sallam ànábì ní utitu khamsan lam yu'tahunna ahadun qabli ànábì ni wọ́n fún mi ní nǹkan márùn gbogbo àwọn ànábì tó ti lọ ètò wọ́n fún mi yẹn wọn ò fún àwọn. nusuritu birru'bi masirata shahar ọlọ́wọ́n ọba máa ràn mí lọ́wọ́ lérí pé táwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n bá láwọn fẹ́ bá mi jà ìrìn téèyàn rìn osu oṣù kan tí wọ́n bá wà ní distance yẹn ẹ̀rù mi ó sì máa bà wọ́n la ilaha illallah wọ́n rọ́jú jagun náà ni pé Muhammadu ń bọ̀ ọ̀hún anabi ni mi ẹ̀rù mi ó sì máa bà wọ́n ardu ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n á gbogbo ilẹ̀ ilẹ̀ tó bá jẹ́ ààyè tó mọ́ wọ́n fún mi ní yọ̀ǹda kí n máa kírun ń bẹ̀ kódà tí n bá lómi tí n fi sàlùwàlá yẹ̀pẹ̀ náà kí n tó fọwọ́ lé kí n fi sàlùwàlá kí n lè bá a súnmọ́ ọlọ́run kò sí ibi tá a ti lè kírun wa ayyuma rajulin min ummati adrakatu as-salah falyusalli ànábi gbogbo ẹni tí wọn bá ti bá lẹ́ni wẹ̀ wọ́n pè àṣìn ló wà ibi tá a wà yìí inú gbóni ibi tá a wà yìí ojú títì ni express ni anywhere tásìkò ọ̀run bá ti tó àsìkò ọ̀run gbọ́dọ̀ bọ́ anabi ni wa uhillati liyal ganaim tá a bá ti lójú ogun gbogbo àwọn nǹkan tá a bá kó bọ̀ lẹ́yìn ìgbà tí àwọn kèfèrí sá lọ tán ká máa wá máa pín ọlọ́run ṣe lẹ́tọ̀ fún mi ọlọ́run tó halla li ahadin qabli ọlọ́run ò ṣe lẹ́tọ̀ fáwọn míì tán ti lọ lẹ́yìn náà wa utitu shafa'a tó bá dijọ́ àlìkèyàmà ọlọ́run ọba aláàfún mi ní kí n máa ṣìpẹ̀ àwọn èèyàn ìpínlẹ̀ agbájá yọ̀ǹda rẹ̀ lágbájá ìwọ Ọlọ́run yọ̀ǹda ẹ̀ lágbájá ìwọ Ọlọ́run yọ̀ǹda ẹ̀ sọ́dọ̀mọ́ àlìjánná mọ́jọ́ wọ̀ náà lẹ́nu ànábì ní kò sì ní wọ̀ náà àṣàfáà àṣàfáà وكان النبي صلى الله عليه وسلم وكان النبي يبعث إلى قومه خاصة anabi ni ẹ wá rí àwọn anabi Ọlọ́run wọ́n máa ń gbé wọn dìde fáwọn àjọ wọn nìkan anabi Musa pẹ̀lú ìjọ ẹ̀ anabi Isa pẹ̀lú ìjọ ẹ̀ anabi Dawuda pẹ̀lú ìjọ ẹ̀ wa ila an-nasi àmìmì Muhammad yìí wọ́n gbé mi dìde kí n máa jẹ́ òjíṣẹ́ ọlọ́run fún gbogbo àgbáláyé ó fi jẹ́ pé Sunday àti Daniel tó lóun ṣẹ̀ṣẹ̀ mi Muhammad ni wọ́n rán sí èṣù ló ṣe kí ni òun ló ṣàkóbá fún ẹ̀sìn òpé méjì ọ̀kan náà lẹ̀sìn ànábì kan náà wọ́n ṣèrànṣẹ́ sí wa ata alijin kọ́dà àwọn àlìjẹ̀nu tá a fojú rí ọlọ́run ọba rán ànábì sáwọn náà àgbọ̀lọ́run ti sọ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àdálìjànú àtọ́mọ èèyàn lásán bí ìbá jẹ́ pé adá wọn kán wá ṣe bá dà wọ́n mukallafun gbogbo tọ́lọ̀ ní káwọn ṣe àwọn tá a jẹ́ ọmọ èèyàn gbogbo ẹ̀ làwọn àlìjànú náà ṣe àwọn náà kírun àwọn náà gbààwẹ̀ wọ́n lọ hajj wọ́n yọ zakat àwọn náà ó ṣeré táwọn wọn kọ́lẹ̀ fáwọn náà bóòlù anábìsí wájú sẹ́fọ́n àlìjànú ọlọ́run ní ìrẹ Muhammad وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن torí ànábì ò rí wọn bọ̀tẹ́ ọlọ́run ọba àlá ó ní kí wọ́n máa bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ nígbà wọn wá dọ́dọ̀ ẹ̀ ọlọ́run á sọ fún ànábì pé àwa la darí wọn wá sọ́dọ̀ rẹ̀ yastami'una al-Qur'an a sì ní kí wọ́n máa gbọ́ Qur'an falamma hadaruhu nígbà tí wọ́n dọ́dọ̀ ànábì qalu ansitu ètí wọ́n sọ fúnra wọn ni pé ẹ dákẹ́ ẹ dákẹ́ òjíṣẹ́ ọlọ́run fẹ́ sọ̀rọ̀ falamma kudiya nígbà náà bí parí ọ̀rọ̀ náà tán tó ṣàlàyé koran fún wọn wallaw ila qawmihi mundhirin wọ́n sì padà sílé wọ́n lọ lè bá àwọn àlejànú ẹgbẹ́ wọn wọ́n lọ lè ṣàlàyé tọ́lọ́wọ́n bá sọ fún wọn ọlọ́ni qul uhiya ilay annahu sama'a nafaru minal jinn ìrìn ànábì sọ fún wọn pé wọ́n ránṣẹ́ sí ọ wọ́n ránṣẹ́ sí ọ iṣẹ́ tí wọ́n fi rán ọ yìí àwọn àpapọ̀ àlejànú àwọn náà wá gbọ́ faqalu nígbà wọ́n gbọ́ tán inna sami'na wọn wá sọ pé àwa àlìjánu agbọ́ quran nani ajaba ọ̀rọ̀ kan tán pé quran ọ̀rọ̀ náà ṣe ní léèmà àgbọ́rú ẹ̀rí ọ̀rọ̀ náà ò lè wá látọ̀dọ̀ ẹnì kankan àfi látọ̀dọ̀ Ọlọ́run yahdi ila rushd ọ̀rọ̀ náà ẹni bá fẹ́ mọ̀nà ọ̀rọ̀ náà ni wọ́n máa gáìdì ẹ̀ fa amanna àwa sì gbà àwa àlìjánu àwa gbà wala nushrika bi rabbina ahada àní mú ẹbọ mọ́ Ọlọ́run o àní mú ẹbọ mọ́ ọlọ́run ọba wa ìmánì nìkan nípa ọlọ́run nìkan láàní àní ṣẹbọ àwọn àyà yóò di oyè wáyé pé bọ́lọ̀hún ṣe rán ànábì sọ́mi èèyàn lọ́rán sẹ́sẹ́ àwọn àlìjànú náà àwa bẹ̀lọ́ nínú àánú rẹ̀ àdáwò tí báyàn téèyàn fi wá fi ọ̀nà tá ànábì lálẹ̀ téèyàn fi rìn mí kọ́lọ́mọjọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ìta ti ṣe láṣìṣe kọ́lọ́mọjọ ṣàforíjì fún wa فاستغفروا الله إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله فاعلموا أن رسالة محمد صلى الله عليه وسلم جامعة كافية ناسخة لما سبق قال الله تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا أدوكوا فون الله وباوا ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó bá nábì wa Muhammad kó bá wọn ara rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ à ń jẹ́rìí pé kò sọ́ba tẹ́sìn tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lẹ́yìn ọlọ́run ọba Allah ànábì wa Muhammad ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹ̀yin ẹrú sin ọlọ́run gbogbo àwa mùsùlùmí ẹjẹ́ àtají ẹ̀já bẹ̀rù ọlọ́run ká lè mọ̀ pé alukur'ani tí wọ́n fi ránṣẹ́ sí wa yẹn gbogbo ń tàn wọ́n pátá ló ti wà ń bẹ̀ ìwé ìgbàgbọ́ ni tá bá fẹ́ gbàgbọ́ ẹ̀já máa kà á ìwé ìbáàdà ni tá bá fẹ́ sin lọ́hùn ẹ̀já máa kà á ìwé ìwà ni ìwà rẹ̀ tá bá fẹ́ níwà máa kà á ọlọ́run pàtà wọn lórí ibú síbẹ̀ káwọn bá sọ̀rọ̀ ibú ọlọ́run pàtà wọn lórí ire síbẹ̀ káwọn náà kalẹ̀ bá dọ̀ lórí ire ìwé náà ó ti wá rọ̀ wá lọ́rọ̀ a ní bùkátà sí gbogbo àwọn ìwé mi tí wọ́n sọ síwájú rẹ̀ ma gbogbo tá a máa wá káàkiri nínú ìwé tó ti síwájú yẹn ó ti wà nínú alukur'an ibadala ọlọ́run ní aliyahuma indu arafa lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ọlọ́run sọ jìbìrì ló kalẹ̀ ó ní kó wá sọ fún anabi pé aliyahuma lẹ́ni náà ni kò ní dọ̀la lẹ́ni akimalitu lakum gbogbo ìtẹ̀fẹ́ nínú ẹ̀sìn pátá mo ti sọ gbogbo ẹ̀ kalẹ̀ gbogbo ntẹ fẹ́ fi sìn mí pátá mo ti sọ gbogbo ẹ̀ kalẹ̀ wa atmamtu alaykum ni'mati mo sì ti fi yín sínú ìdẹ̀ra ẹ̀yin mùsùlùmí ẹ ti wà nù dẹ̀ra ẹ ti wà nù gbádùn ẹ ti wà nù oríire wa raditu lakumul islam dina ẹ̀sìn islam nìkan náà mo sì yọ́nú sí kẹsì ẹ má ṣẹ̀sìn mi kẹ́ ẹ má bàa jáde kú nínú ìdẹ̀ra tí mo fi yín sí wọ́n lẹ́sìn ti pé káà nábì yóò tó lọ àwa wo ni Quran ọ̀pọ̀lọpọ̀ ìlànà táwọn yẹn ń gbà sẹ̀sìn lẹ́nu àtàwọn táwọn yẹn ń pè ní Islam àwọn ni Quran ààrí àwọn ni hadith ààrí abẹ́lẹ́ wọn kọ́lọ́mọdé asọ́nu wọ́n mọ̀lẹ́mọ̀ yóò mú bí hi báadà bẹ́ẹ̀ ìfẹ́tìhì wọ́n wọ́sọ̀ látìhù rìsálàtìhù fọwọ́min ahli nari anabi wa lamala yi pé gbogbo ẹni tá a bá gbé dìde gbogbo ẹni tá a bá dá lẹ́yìn ìgbà tá a ti gbé wa dìde gbogbo ẹni tí ọba wálé ayé lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé ànábì dìde ó sì gbọ́ pé ẹ̀sìn kan bẹ tí ń jẹ́ Islam ó gbọ́ pé ọlọ́run ọba Allah ẹyọ kan ni ó gbọ́ pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ni ó wá fi Islam lẹ̀ ó wá lè ṣẹ̀sìn mi ànábì confirm yìí pé kò sí nǹkan kan tí ọlọ́run ọba Allah tí yóò dá lára fún jọ́lẹ̀ kíámà ju kó jù sínú náà lọ gbogbo ẹni tí ó ti ṣe Islam ọmọ nani tó bá ti kú lérí ẹ̀ Eh, àwọn yìí tí ò tí ì kú lérí rẹ̀ ń sìn ẹ má pè wọ́n lọ́mọ aná torí àmọ́ ntọ́lọ́wọ́n bá aláàní fún wọn nígbẹ̀yìn wọn a máa pè wọ́n sákèsì a máa súnmọ́ wọn bàbá wa ni ìyá wa ni àwọn àbúrò wa ni ẹ̀gbọ́n wa ni ọmọ wa ni ọmọ ọmọ ni wọ́n ló ti ní ẹ wọ́n ní kọ́dà ó ti lọ́kọ kọ́dà ọmọ mẹ́rin ló ti bí ẹ torí pé ọmọ ti pọ̀ kì í sì ṣe mùsùlùmí lọ́fẹ́ ọmọ rẹ̀ yẹn náà kì í ṣe mùsùlùmí kó bímọ mẹ́ẹ̀ẹ́dógún kọ́mọ bọ̀ wálé pẹ̀lú gbogbo ọmọ náà ọmọ wa jìyà nítorí wọn ọmọ tọ́ wọn ọmọ rè wọn kí ọmọ bá wọná àtọmọ rẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni walladhi nafsu muhammadin biyadi anabi ni mo fi ẹni tí ẹ̀mí muhammad bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra talẹni tí ẹ̀mí muhammad bẹ lọ́wọ́ ọlọ́run la yasma'u bi ahadun min adil umma anabi ni ẹnìkankan ò ní gbọ́ mẹ́sẹ̀jì mi nínú gbogbo àwọn àlùmọ̀ anabi ń rìfà sí gbogbo ẹ̀dá yahudi wàlá nasarani bóyá yahudi ló pèrè ni àbí nasara àbí nasara ló pèrè bóyá jù ló pèrè àbó pèrè ń kìrìsìtẹ́nì thumma yamutu ó wá jáde láyé thumma yamutu ibi tí wàhálà wà ní ọgbọ́ mẹ́sẹ̀gì ó wá jáde láyé walam bi billadhi ursiltu bi yìí tí wọ́n fi rán mi sí kọ̀ wá gbàgbọ́ tó fi wá wọ sàárè illa kana min ashabin nar anabi ni kò sẹ́ni tó lè gbà á lẹ̀ tó fi ní wọ̀ náà nígbọ̀rọ̀ rí báyìí a wà padà sílé kálukú a lè wo inú ẹbí wa a lè wo inú ilé wa ọ̀kan náà lẹ́sìn anabi ni bẹ́ẹ̀ ọba ti ṣe islam tó ń mú wa ó ní fi bàbá rẹ lẹ́ o bó o ṣe raṣọ fún tó ń fún lóúnjẹ òun sànú ẹ̀ kébi ayé wọn bá pa kárọ̀ wọn bá ní yọ̀ọ̀dà kó o ṣiṣẹ́ lérí ẹ̀ bára ò ṣe ní ní lọ́rùn wọ́n fọmọ ọmọ rẹ̀ ó bá lóun nídìí kankan òun fi ránṣẹ́ sí nítorí pé ó fẹ́ràn rẹ̀ tí máa ń sẹ̀sìn míì tó bá pè sákèsí tó wá bí ó ṣe fẹ̀sìn yẹn lẹ̀ ó fẹ́ràn ìfẹ́ òfegè lónìí nítorí pé ìyà alẹ́ ayé ní máa ń lópin ìyà ọ̀run òun ò lópin abẹ́lọ́hún gbogbo àwọn tí wọ́n ti sọdá kọ́lọ́ mọ́sá bá wọn dá wọn padà ẹlòmínà wa mọ́sálásí ó sì ti sọdá ẹ ẹ ti sọdá nǹkan wájú mọ́ nítorí pé òun gan fúnra ọlọ́run ọba ti ń ferí kalẹ̀ fún kò gbàgbọ́ yọkàn máa darapọ̀ mọ́ wa mọ̀nàfíkù ni wọ́n ń pa wọn àwọn ọ̀jẹ̀lẹ̀ òrò ọ̀jẹ̀lẹ̀ egúngún àwọn eléyìí wọ́n máa bá wọn ṣiṣẹ́ sí wọ́n ti wá mọ́ṣáláṣí yọọ máa ṣe jálàbí àfáàṣe jálàbí ń sẹ́yìn ńlọ nǹkan fáwọn èèyàn ó ní kí wọ́n gba ti ńlọ yẹn gbọ́ kán fọ́ lọ́wọ́ bá Allah tó lọ gbogbo nǹkan lẹ̀ Allah ló lọ gbogbo nǹkan lẹ̀ ọwọ́ ni kí wọ́n fi ẹni ọlọ́run lẹ̀ nǹkan yẹn ni kí wọ́n gbàgbọ́ ọwọ́ ló ń kírun tani ọwọ́ gbàdúndùn bíi ọ̀n wá mọ́ṣáláṣí ọ̀n lọ sóru ní ṣọ́ọ̀ṣì ẹ̀ta náà wàá gbàdún tó ń kí ẹ mùnáfíkù ni wọ́n ń pò kọ̀ rẹ̀ wọ́n wọn muslim wọ́n bá wọn sọ ọdún àjọbọ ọdún ṣẹṣe ọdún egungun ìgúnnukó ẹjọ́ ń ni lákòjọ wọn ṣe ọwọ́ ni wọ́n ń kírun òun kírun fún tani ó kírun gbàrún rẹ kọ̀kọ́ ọlọ́ni ọlọ́wọ́n bá ní ẹ bá ń sọ fáwọn tí wọ́n gbà mí gbọ́ dénúdénú yuqimu salah wọ́n wá kànú báyìí ká máa kẹrùn nígbà wọn ti gbà mí gbọ́ yẹn ká máa sékìn ká máa kẹrùn ìgbàgbọ́ ló síwájú òrùn ìgbàgbọ́ wa lóun níjọ́ bàjẹ́ o ọlọ́mọdé àgbà nǹkan mi gbọ́dọ̀ yẹn Allah abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ìmánì tòótọ́ tí ò sí nifaq tí ò sí irọ́ ń bẹ̀ fi tẹnìkọ̀ọ̀kan wa lọ́rẹ̀ kó fi ta àwọn ọmọ wa lọ́rẹ̀ kó fi ta àwọn ìyàwó wa lọ́rẹ̀ kó fi ta àwọn ẹbí wa lọ́rẹ gbogbo àwọn tí wọ́n ti sáko ọlọ́mọṣà bá ní dá wọn padà gbogbo àwọn tọ́lù tí yé ọlọ́mọṣà jẹ́ òye wọn allahumma yassir umurana ikdi duyunana ismi wa maradol muslimin waram mautana wa mautal muslimin allahumma walli alayna khiyarana ولا تولي علينا شرارنا اللهم فتح علينا أبواب البركات والخيرات أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واستغفر الله إنه هو الغفور الرحيم وجدوه رباه